ṣe understand man àwọn ẹ̀yin àgbàlagbà ẹni òbí kan ò ní sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn ọmọ ló máa ń sọ pé ó dọwọ́ òbí lọ́rùn ojúṣe ìyá lára ọmọdé ní ó yàtọ̀ sójúṣe bàbá ìyá yìí gangan ló yẹ kí wàhálà ẹ̀ pọ̀ jù pé ah ojú kan ẹ̀ pọ̀ ojú kan èrè mi ọmọ ológo ṣé o understand my ìyá yìí gangan ló mọ ohun tẹ́ bá gbọ́ voice note yẹn lánàá dáadáa ẹni tó ń béèrè lọ́wọ́ ìyá Mohbad ó ń sọ fún ìyá Mohbad pé à níjọ níjọ tẹ débẹ̀ ó yẹ kẹ kẹ wà lẹ́mú wù mí lọ́rùn pé jẹ̀ta ọmọ tí mo fi kalẹ̀ fún ẹ ní láàyè jẹ̀ta. ọmọ ká lè voice note yẹn sọ títí ẹ. ṣe understand báyẹn ẹ máa mọ̀ yín pé ní ìyá Mohbad ò lè jiyàn péjọ Monday ni Mohbad kú ìjọ Monday yẹn náà nìyá Mohbad dẹ̀ ti débẹ̀ because Saturday sí si Monday níjẹ̀ta tó bá ṣe pé rọ́bà ni ìyá Mohbad máa ní pé àìjẹrin ni ṣé understand báyẹn so ìyá tó wà lè wá mọ̀ tí bàbá yìí náà dẹ̀ tún ti try ńlá díẹ̀ ńlá gùn ìyẹn ni ò já mọ̀ ẹ mọ̀ já gbàgbé gbogbo statement yìí Mohbad ti sọ póun ò lè dalẹ̀ àwọn nǹkan kàkà táwọn bá máa fi dalẹ̀ obìnrin lòun òun mọ bóun ó ṣe mú eh, jòsì. ṣé kò lóná àti da ìdálẹ̀ wo ni ṣé kò dalẹ̀ kàrímọ́ náà ni. ṣé ọ̀dà sábà ní tí mò ń try láti eh, sọ bíbẹ̀ ni. sórí ọ̀rọ̀ tí tọ̀rọ̀ ni ìyá Mohbad ò tí ì rẹni dè mọ́lẹ̀ ni ò dalẹ̀ nǹkan tó fi lè mu tí wọ́n dè mọ́lẹ̀ lápá kìíní tó dalẹ̀ kàrí mọ́ wàláì tó bá rí tó bá rẹni dè mọ́ kọ́nà tó rí ọ tó rí ọ kó fọ̀rọ̀ dè mọ́ kọ́nà á dalẹ̀ ó ti gbọ́ owó ní kókó ó máa dalẹ̀ bìkọ́ nǹkan tó fi lè mu tó dalẹ̀ kàrí mọ́ tó dalẹ̀ àwọn others. Yeah. Why are you campaigning Oyinbo and Iya? Yeah òyìnbó. bọ̀dà àti ẹ má da kọ́mẹ́ǹtì yẹn lò ṣé ẹ mọ ẹ mọ tí mi ń tọ ní pé ni. where are you compare òyìnbó and ìyàmó. hello. hello. hello uncle àti ẹ gbé mi kúrò lórí speaker. ó yá mo ń gbọ́ owó ní kókó so round up ọ̀rọ̀ ẹ kó lè kalẹ̀. ok ẹ jẹ́ n sáré round up ìtí mo sọ ni pé nínú voice note ìyá mo bá ní dòndò yìí pé ní tóun bá ṣe jù wọ́n lè pa òun fine ẹ wo gbìyànjú tí ẹ ti gbìyànjú lórí platform. yìí the same thing uh, madam jokem the same thing àti búkì gangan tán ti dúndò búkì jèsè tí ẹ̀yin pílásífọ̀mù mẹ́ẹ̀ta yìí ẹ fìyà mohbad lọ́kàn balẹ̀ wọ́n dẹ̀ rẹ́dì láti láti láti guide ìyá mohbad láti protect ìyá mohbad by all means still náà ìyá yìí ò ṣe tó tọ́ ṣé bọ́ọ̀mù ẹ̀ ni gbogbo wa ń ṣe wàhálà sí yìí ìyá yìí ni ò fún bàbá yìí ní opportunity torí pé tí bàbá yìí tó bá tún fi agbára tó bá tún fi agbára mú bàbá ìyá Mohbad jù ìyá Mohbad tún lè mọ rẹ́kọ̀dì ó tún lè ó tún lè gbé ó tún lè sọ ó lè tí tí ò jẹ́ ti bàbá yìí ó tún lè tì mọ́ lọ́rùn ẹ wo tí ìyá yìí ti ń ṣe bọ̀ látẹ̀yìn that's ntẹ́mi fẹ́ sọ fún wa nìyẹn thank everyone. owó ni kókó ẹ kúkú ń sọ ṣùgbọ́n náà la gbọ́ yẹn pé bàbá gbègbèsẹ̀ ìyá Mohbad náà fún wọn láàyè. sista Bukky ẹ jọ nǹkan tèmi fẹ́ sọ ni wípé àwọn estate tó ta ilẹ̀ àti ilé tí Mohbad ń gbé ṣe bọ́n lórúkọ wọ́n dẹ̀ ní àkáǹtì lórí Instagram carbon bá di péèjì wọn wípé ṣé wọ́n ń ta ilẹ̀ láti máa fi pa àwọn èèyàn síbẹ̀ ni àwọn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà máa ń bà wọ́n lẹ́rù. èyí kò fẹ́ wà láfura mi lórí social media ẹ tí mo mẹni tí mo ní. wọ́n fẹ́ tó àṣírí wọn bóun wa ò bá mi fa wàhálà àwọn ẹbí ẹ lọ́tọ̀lọ́tọ̀ wọ́n máa bá mi fa wàhálà ìdí tí mo ṣe ara gbọ̀n bára mi lórí social media nìyẹn ẹ lè rí mi lórí TikTok kan náà ń sọ̀rọ̀ mo wá ní kó gbé mi sókè láyé màá dúró màá máa wo nǹkan tó ń ṣe ni èyí tó bá bá tèmi mu màá dúró màá wo sùn èyí tó bá bá tèmi mu màá yà tètè máa lọ lẹ́lẹ́. hello. báwo la ṣe. bá. Hey, cara, é bem com speaker. Não só Hello? Yeah. All right. Um. All right. Um. èmi kò fẹ́ wà láfura mi lórí social media ẹ eh, tí mo mẹ́ni tí mo ní. bóun kan ò bá mi fa wàhálà àwọn ẹbí ẹ lọ́tọ̀lọ́tọ̀ wọ́n máa bá mi fa wàhálà ìdí tí mo ṣe ara gbọ̀n bára mi lórí social media nìyẹn ẹ lè rí mi lórí títọ̀ tòkan náà sọ̀rọ̀ mo wá ní kó gbé mi sókè láyé màá dúró màá máa wo nǹkan tó ń ṣe ni èyí tó bá bá tèmi mu màá dúró màá wo sùn èyí tó bá bá tèmi mu màá yà tètè máa lọ lẹ́lẹ́lẹ́ mi. ṣé ń gbọ́ pẹ́ẹ́lí ah, ṣé ń gbọ́ ṣé rí Instagram ló ṣe wáyé téèyàn bá sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi máa dúró tọmọ yín máa fi dé láti ibi iṣẹ́ yìí mi ì máa pàdé àmì díẹ̀ Facebook nìkan facebook nìkan ni mo lè sọ pé ẹ̀hẹ́n mo máa post fọ́tò bóyá mo rí nǹkan tó ń fọ́ ni màá ṣí ẹ̀ ó tán lẹ́yìn yẹn kò sí kankan tí mo dá mọ̀ so mi tẹ anything tó máa jẹ́ mọ́ wàhálà tó máa máa dárúkọ mi tó máa máa wọ́ mi lórí social media á eh. ah, mi fẹ́ ó pẹ̀lú nǹkan. nínú voice note tá à play lọ kẹ̀dẹ̀ máa listen nínú voice note yìí ìyá ìyá ìyá Mohbad ó gégùn ó gégùn fún wùnmí nínú ẹ̀ kẹ́ mú dání ó gégùn ó dẹ̀ búra fún wùnmí. ohun tó jẹ́ káàánú yìí ṣe mí pé èèyàn tọmọ ẹ̀kú tẹ tí wàá ń ṣe báyìí báwo ni màìjà kàrọ̀ èèyàn tọmọ ẹ̀kú tẹ tí wàá ń ṣe báyìí òun ló yẹ kí n túbọ̀ ní interest nínú ọlọ́run kò sí nǹkan méjì o mo fọlọ́run bá ṣẹlẹ́rìí fún un. ẹgbẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹ parọ́. òun túbọ̀ ní interest. ẹgbẹ́ èèyàn tó ń ké àná tó ń sọ̀rọ̀ yìí tí mo rìkọ́dù tí mo sẹ́ndì sí yẹn ọlọ́run ẹlẹ́dàá yín gbé omi dẹ̀ ń bọ́ lójú mi omi ń bọ́ lójú mi because most nǹkan táwọn èèyàn mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ó ni wọ́n ń sọ mo fẹ́ lè lọ sọ fún wọn lánàá pé ṣé ẹ mọ̀ pé èmi àti ìyá Mohbad ti sọ̀rọ̀ ṣàbọ̀ mo tún wò pé àwọn èèyàn máa gbóhùn mi wọ́n ń pariwo Monday ìyá Mohbad ti lọ síbẹ̀ dàbẹ́sà ló sáré lọ dọ́ọ̀pù ẹ̀ kalẹ̀ Monday ló ti lọ síbẹ̀ Monday ló ti rúkọ. ìwọ tó bá ti mute máa já ẹ bọ́lẹ̀ ni o. ọ̀sẹ̀ bàbúkì mute now. wọ́n yẹ̀ àwùpá àdá oh. márùnkù ọmọ ẹ lọ́jọ́ monday a dẹ̀ máa wù kò dẹ̀ ní sọ̀rọ̀ ọmọ tó filẹ̀ láàyè ńjọ́ sátọ̀dé kò dẹ̀ ní sọ̀rọ̀ á dẹ̀ máa wò géńdé ọmọ láìsọ ọmọ oṣù kan mo kàn ń sunkún lórí bẹ́ẹ̀dì mi lánàá ni pé wọ́n lọ́hùn irú àwọn èèyàn wọn. ọyún kò bàjẹ́ lára èèyàn ah! kí lè má mọ̀ ta lòun máa kú. kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ mo mo wá wò pé èèyàn adẹ́mọ̀pọ̀ mò ń ti kú látijọ́ monday. bẹ́ẹ̀ bá mọ́mù tó bá pàdé yìí ẹ máa gé orí mi. ṣe rí i pé ìyá Mohbad ò sọ̀rọ̀ síbi láti Monday yẹn number one ẹ̀zánì kò sọ̀rọ̀ sí láti Monday yẹn ó fọ̀rọ̀ bò mọ́lẹ̀. ṣé ẹ gbọ́ ọkọ̀ ọjọ́ tí mo kọ́kọ́ rí gbàràgbà kí ni mo sọ fún yín kí ni mo bá yín sọ. mo ní mo ti pẹ̀lẹ́ ni tó ṣépè fún yín rí mo ní mo sọ pé tí n bá pàdé yín lọ́nà mo lè nà yín bọ̀gbà tí mo sún mọ́ yín tí mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ i feel for you up to the date lánàá yín fi ń ṣe mí up to the date lánàá yín fi ń ṣe mí kéèyàn ya ìka kéèyàn ya ọ̀dájú àbí amọ̀gàn ẹ̀ lè ṣe ju yìí tẹ́ ẹ ṣe yẹn lọ honestly speaking ẹ ẹ lè ṣe ju yìí tẹ́ ẹ ṣe yẹn lọ mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe ṣe rárá silent for now tẹ́ ẹ sọ anything for now ẹ family Karimo àti Karimo. tàbí àwọn tó máa kó bá mi bí ìpàdé anybody ẹ ní ẹ ní ah, láyé ẹ ní pàdé tó máa kó bá yín. tí èmi àti máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lórí ilẹ̀ yìí ah. nàìjíríà yìí mo torí mo mo mo fi fún yín pé ọmọ èèyàn kú nù ẹ jẹ́ kárízì ọmọ ló kú lọ́wọ́ ẹ̀ kì í ṣàdìyẹ ọmọ tábàtì tábàtì ẹ ọmọ téèyàn tọ́ láti kékeré ṣé ìgbà tẹ lóyún tẹ máa máa síkì lọ síkì bọ̀ ní ká sọ ni àbígbà téèyàn tún gbé tán táìsùn máa tún bẹ̀rẹ̀ àbígbà tó fẹ́ lọ skul téèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà àbígbà tó jáde primary school gbogbo kíní yẹn trauma yẹn gan máa ń ó lè jẹ́ ká bí amọ́ ya wèrè lọ́tọ̀ kọ́ lọ́ má jẹ́ ká ya wèrè èmi mo sọ fún yín pé mo kí yín bẹ́ẹ̀ ṣe gbé fọ́tò ọmọ yẹn gan sínú ilé tẹ̀ ń wò mí ì ṣe ah mí ì stand there honestly so gbogbo etí gbogbo wọn ń sọ yẹn jantọ́kì lásán ni gbogbo nǹkan tó kàn ń hun èmi lọ́kàn mi kọjá kó mo yẹn lọ sùn bó ṣe wù mí ẹ̀ka rẹ̀ yà mí àkùsàmì bó ṣe wù mí lọ́kàn mi nìyẹn ìdí nìyẹn tí mo ṣe túbọ̀ move closer to you ká lè bá bàbá sọ̀rọ̀ kó jẹ́ kó lọ sùn tó bá mo wá ṣe kéèsì gbà yẹn kó continue yes kéèsì ẹ̀ kí ló jẹ́ ká ṣe. kó kọ́ntínú kéèsì ń gbà yẹn kó jẹ́ kó lọ sùn. kó jẹ́ kó lọ sùn. ṣe rí i sí yẹn kò rẹ́spọ́ndì sí ijọ́ Tuesday bẹ́ẹ̀ àwọn dá one ó ń rẹ́spọ́nd ó ń gbogbo àwọn èèyàn tó yẹ kó ṣe kinní pẹ̀lú wọn gbogbo wọn ti jáwọ́ mọ́rù tí wọ́n yẹn jàre. kò sí nǹkan kan tó fẹ́ fi oṣù gan. kò sí o. wọn alákòólù tí wọ́n ti fi ọtí ní alẹ́ mọ́. tí wọ́n bá jáde pé yẹn ayé wọn máa fà jù. tí wọ́n máa alẹ́ mọ́ sí mi torí wọn pé wọ́n rí i pé òun náà ti ṣe kínní. mi ò dẹ̀ rán wọn. wọ́n máa alẹ́ mọ́ iṣẹ́ yóò mọ́ ni. mo mọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi láti ilẹ̀ Yorùbá yín yé mi Yorùbá yín yé mi ṣé rí nítorí wípé. nítorí wípé ẹ̀yin gangan ẹ̀ tí ìyọ sí bá bà pé yes àjọ wàánu kínní ní báyìí. Karimo onú máa gbé wa débẹ̀ kí ni ìyá Mohbad fi two million wa ṣe. èmi ò lè sọ̀rọ̀ èmi ò lè sọ nǹkan kan mi ti ẹ̀ ní information kan tí mo fẹ́ mú wá fẹ́ ní bọ̀dì mọ́ tẹ́ ẹ bá wo tẹ́ ẹ bá ń wo ọ̀rọ̀ tí woman yẹn sọ repeatedly ká lè lọ bá bàbá ká lè lọ bá bàbá ṣé ìyá Mohbad ń sọ yes or no ó máa tún repeat ẹ̀ ń sí pé ká lè lọ bá bàbá kán lè mọ̀ pé àjọ wà nínú kinní ni ṣẹ́gẹ̀t kí ló dé táwọn tèmi ń wá fún mi ṣé gbogbo nǹkan tẹ̀yìn ń gbọ́ yìí tẹ̀sẹ̀ ń gbọ́ tẹ̀yìn iṣẹ́ ń sọ pé kìnnì èmi ti gbọ́ tipẹ́tipẹ́ ṣẹ́gẹ̀t ṣùgbọ́n um, tọ́wọ́ bá tẹ̀ wá lọ tí kò wá dáhùn náà ṣẹ́ṣẹ́ṣì gbìyànjú ṣáà ṣé ẹ ṣì gbìyànjú kí ló dé tó fight mi kí ló dé tó ń lọ gbé fọ́tò ẹ̀wọ̀n ẹbí mi jáde kí ló dé tó ń bú ọkọ mi tó ń ṣe gbogbo ẹ̀ kí ló le tó yẹn kí lèmi àti wọn jọ ń fà tó le tó yẹn kí ló dé ẹ tí wò bẹ́ẹ̀ pé kí ló dé tó ń ṣe báyìí fún ọmọbìnrin èmi ò ní kankan tèmi fẹ́ sọ mọ́ o mi ní kankan tí mo fẹ́ sọ mọ́. tó o mọ nǹkan tó ń fi two million wá ṣe ṣe bó ní o mọ nǹkan tó ń fi two million wá ṣe. ẹ mú ń bọ̀ mí ìfẹ́ sọ ni mo mọ nǹkan tó fi ṣe mí kan lè sọ ni mo mọ bọ̀dà là ẹ má wọrí tí ń bọ̀dà là tì. ó ní gbogbo ọ̀rọ̀ tí gbogbo wọn ṣe ń sọ náà láì yìí ó wù mí kẹ́yìn àti bàbá àtàwọn blessing kẹ́ ẹ parapọ̀ fún Mohbad bó ṣe wù mí nìyẹn bó ṣe wù mí kẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kẹ́ ẹ parapọ̀ fún ọmọ yẹn kẹ́ ẹ wá dúró pé yọkan ni wá gbogbo ìta ṣe tẹ́lẹ̀ yẹn ìjà ló dé lórí dòwe ẹyọ kan làwọn mẹ́rẹ̀ẹ̀rin adé fẹ́ sin ọmọ yìí. ṣe gbọ́ nǹkan tóbìnrin yẹn náà sọ gbogbo tọ́ọ̀bà parapọ̀ wọn lè rí justice láyé wàláì táàbà parapọ̀ táàbà parapọ̀ kọ́lọ̀ ń fún wa rí ni ẹgbọ́n nǹkan tóbìnrin yìí náà sọ blessing àbúrò Mohbad ẹ̀gbọ́n Mohbad ṣé blessing àbúrò ló jẹ́ sí Mohbad àbẹ́gbọ́n. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló jẹ́ irú blessing ẹ̀ náà ó yẹ̀yìn wọ́n yẹ̀yìn kọra wọn àmọ́ bíi tí blessing fi sí gbogbo aládẹ̀ ń blame wọn etiquette hmm. wọ́n ní don late. don late for parapọ̀. you Karimo. kò tí ì late o. because they don't want justice they should. No, no bother you. not bother you. Ọlọ́run kíní kéèsì rẹ̀ ń gan ṣá ó ń dùn mí gan gidi. èèyàn kan gan kọ́mẹ̀ntì pé wọ́n sọ̀rọ̀ lórí àbẹ̀fẹ́ lánàá. a fẹ́ sí báyìí báyìí báyìí ọlọ́wọ́ dẹ̀ gbà fún wa oníkúgbè orí talẹ́talẹ́ gan ni mo fi ń gbọ́ gbogbo nonsense talk tó ń sọ ẹnìkan náà tún sọ pé ó ní spending sọ pé òun èmi ló la nǹkan mọ́ lórí ọṣẹ kò ń ah ẹlòmí ò lè ẹlòmí ò lè kú re ẹlòmí. sáàjì ṣé o rí pé olórí ibi tí mo ti rẹ́ẹ̀tì ìyá Mohbad lélẹ́yìí olórí burúkú ni ìyá Mohbad ìyá Mohbad àwọn oríire ẹ̀ ní ṣe ẹ̀ ní ṣoríire olórí burúkú ọ̀ríjínà ni ìyá Mohbad wọ́n sọ pé ó yẹ kí prime boy ó wà kó yẹ kí prime boy wà lẹ́wọ̀n kò yẹ kádùrà wà lẹ́wọ̀n kò yẹ kí àdúrà àti dàrósà kò yẹ kí dàrósà wà lẹ́wọ̀n so prime boy ló yẹ kó wà lẹ́wọ̀n ṣe é pé lórí burúkú ni ìyá Mohbad. ẹ ta lele. ó yẹ kí wọ́n ní prime boy yẹn ó yẹ kó wà lẹ́wọ̀n ṣé kò yẹ kádùrà wà lẹ́wọ̀n kò yẹ kí dàróṣà wà lẹ́wọ̀n kò yẹ kí wùnmí wà lẹ́wọ̀n so um, prime boy láti pé olórí burúkú ni ìyá Mohbad ó fẹ́ fi ó fẹ́ fi prime boy save life dàróṣà àti àdúrà hmm. ó fẹ́ fi life prime boy rọ́pò olórí burúkú ni ẹ ní sóríire ìyá Mohbad. ìkà ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Bible yẹn Bible yẹn iye mm-hmm. kó wà ní jẹ́ jòsí òye kan sílẹ̀ jòsí ló lọ ní ilé jòsí ló lọ. ó ní jòsí ló lọ rìlíìsì Primeboy ṣe é pé lórí burúkú nìyá Mohbad náà jòsí ló lọ rìlíìsì Primeboy bọ́dàlà tí ẹjọ́ jẹ́ sáré sàn kankan bẹ́ẹ̀ ẹjẹ́ gbé yín débi kan ṣé àwọn pé nígbà tí wọ́n lọ tí wọ́n ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ ìyá Mohbad ń rìn fà pé bàbá Mohbad pé ó ń bá ìyá Primeboy sùn nǹkan tó ṣe ìyá Mohbad nìyẹn ó ń jealous ni ló fi sọ pé yẹ kí wọ́n ti Primeboy mẹ́wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọlọ́run bá gbogbo wọn ọlọ́run bá wọn èmi náà ti fáwọn ẹjọ́ wa pa. bẹ́ẹ̀ni. ṣé máa ṣe ọlọ́run dẹ̀ máa gbà ní fámìlì ẹgbẹ́ bí mi kò ṣe bí mi. bẹ́ẹ̀ni. èmi kò lè dá fún mi táìmù. hello. hello ṣé bí ìyá Mohbad ẹ ó sì ní grudges against baba Mohbad tẹ notice pé anything tó bá sọ nípa baba Mohbad she's always engaged she's pain. against baba Mohbad she's pain. so anything tó bá sọ tó bá wá tó bá sọ nípa baba Mohbad irọ́ ni gbogbo ilé tó sọ pé Wùmí ní kí eh, baba Mohbad ní kí Wùmí nà ṣẹ́yìn bìlìbẹ̀ baba ńlá arọ ni so torí pé ó sì ń dùn pé ìyá eh, baba Mohbad ó fẹ́ lómi tó ti yé yín ó sì ń pe kó sì padà sí ọ̀dọ̀ baba Mohbad nǹkan tó ń ṣe ìyá Mohbad nìyẹn so anything tó bá So, nípa bàbá Mohbad irọ́ ni ṣàtìgbọ́ ó dàbọ̀ ẹ ṣe. ó dẹ̀ ní pains ni mí but téèyàn bá sílẹ̀ kan àwọn tó máa support pé ah that's good nǹkan táwọn ti ń wá látijọ́ yìí ni wọ́n máa pọ̀ ju àwọn abaniláyọ̀jẹ̀ lọ wọ́n máa pọ̀ jọ wọn abániláyọ̀ jẹ lọ àwọn kan tún ti ń sọ kí ni omi tún ti fún lówó mi omi ti gbówó fún omi ti gbówó fún ẹ̀rí pé kò sọ nǹkan kan mọ́ báyìí ó ti lọ bẹ̀ wọ́n ti lọ bẹ̀ Ìyábọ̀ Òjó àti omi ti fún lówó ẹnìkan ní ten million ló tún padà fún yín lẹ́yìn tẹ́ sọ̀rọ̀ pé. <laughs> ọ̀pọ̀ rẹ́rìn ni pé àwọn èèyàn wa yìí ṣá ten million tọ̀ntọ̀n. Hmm, tí wọ́n bá fún mi ní hundred million gbọ́n mi nígbà lọ́wọ́ ẹ̀ nígbà hmm. bá dé hmm. nǹkan tọmọ yẹn ti ṣe èèyàn ò lè báyọ̀ sọ̀rọ̀ pé àmúhùn pa nǹkan tó ń sọ báyìí báyìí lọmọ yìí ṣe fún yẹ kò ṣe sọ. So kòye sọ. nígbà nìkan ó ní mo yẹ sọ fún yín nínú voice note mi pé the only thing tó kù ká máa tọrọ sìn òun lọ́gbọ́n Olúwa ọgbọ́n mi gbogbo nǹkan tó máa ti ẹnu mi jáde kó jẹ́ ọgbọ́n ẹ̀ ni màá fi sọ tí mi fi ní ṣìṣọ láàrin èrò that's the only thing tó kù. ẹ bá wọn sọ̀rọ̀ mọ́. that's the only thing tó kù ládùúrà ẹ má má gbà because àwọn yẹn ẹ wo wọ́n mi gan fúnra rẹ̀ ṣọ́kàn tiẹ̀ náà balẹ̀. ní parọ́ fún mi àárọ̀ ìlú yìí fọ́tò. ẹ ṣe fẹ́ kí n. bẹ́ẹ̀ ni mm. kó ló máa ta kó ló máa ronú mm. ṣé kò fẹ́ fi mí lọ́kàn balẹ̀ ọmọ tiẹ̀ náà lè balẹ̀. bẹ́ẹ̀ ni ó di dandan. ọkọ mi balẹ̀ ṣùgbọ́n ọkọ mi balẹ̀ ló lè ní olólàwọ̀ ṣé kí n kọ́ tó pa mọ́ ìgbẹ́ náà wà ní ọkọ̀ tí ọkọ̀ ìbalẹ̀ tó tún mú pa tó fi lápá tẹ́ńṣọ̀n imagine ọmọ twenty years ọmọ twenty six years àwa tá a bí àwa tá a bí lọ́mọ àlá hypertension ọmọ twenty six years ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó ń yàn ọlọ́run sì jẹ́ẹ̀tì ló máa ń wọ̀ ṣùgbọ́n ọkùnrin lòun náà ti gbé dání ọlọ́run ti ṣe lẹ́sùn fún ọlọ́run ti ṣe lẹ́sùn fún ọlọ́run ti ṣe lẹ́sùn fún ìyàwó ọmọ tiẹ̀ náà. abájọ ìdí tí ya Mohbad fi sọ ọmọ Wùnmí ní ẹ̀san títí ẹ̀ yé ìdí tí ya Mohbad fi sọ ọmọ yẹn lẹ́san ó ń gbàdúrà ẹ̀san fún fún Mohbad. wọ́n máa kó síta láì dà. Ah, torí ẹ̀ kó ẹ̀ màmá mi ní parọ́ fún irú irú ẹ̀ níyàwó ní kú kò ní rún. kò bá jẹ́ pé èmi ni ọmọ ọmọ mi àtọ́ bá jù kò bá bá jẹ́ kí àtọ́ bá jù kó jẹ́ mi bá jù nǹkan lónìí ìyàwó ní kú kò ní rún ṣùgbọ́n irú ìyá ẹ̀. ibi tó ti ń gégùn leléyìí ibi by how many minutes ó wà ní nine minutes. máa kó síta láì dà. ibi tó ti gégùn fún mú mi tó ti gbé Wùmí ṣépè ibẹ̀ líle. ìwé ti di dandan ẹsẹ mama fi irú irú ẹ̀ níyàwó ní kú kò ní rún. mo bá jẹ pé èmi ni mo ọmọ ọmọ mi àtọ mi bá jù kò bá bá jẹ kí àtọ mi bá jù kó jẹ́ mi bá jù kó kọ́ mi ní ìyàwó. ṣẹgbọ́n nǹkan tí ìyá Mohbad sọ mẹ́ẹ̀ kò bá jẹ́ àtọ Mohbad kó má jẹ́ Mohbad gangan gangan lónìí Liam dẹ̀ ní kú kò ní rùn ìyàwó bíi ti ìyá ẹ̀ lọ́lọ́run máa ṣe fún un ó ti gégùn fọmọ rẹ̀. èyí kọ́ kò ní rùn ṣùgbọ́n irú ìyá ẹ̀ ló máa fẹ́. kò ní kò ní pọ̀ ní káwọn nírí pa. ó ti gbé ìgbọ́ yẹn. ìkọ́kọ́ yẹn ìkọ́kọ́ yẹn wọ́n ní ṣe fún ìyá mọ́ kò ní kú ní èjì ọ̀sẹ̀ títí yẹn. láyé ẹ̀ẹ́dẹ̀ fún ẹ̀ẹ́dẹ̀ fún ẹ fún ṣòyí ní gift ẹ jọ náà ẹ wà ẹ try kẹ support mi náà náà ẹ support mi mi ṣáà ń tọrọ owó ẹ support wa ẹ fi nǹkan kan support yàn àwo ló ń gbáwo nígbọ̀wọ́ táwo bá gbáwo nígbọ̀wọ́ àwo máa tẹ́ni náà ó ṣe jọ́dọ̀ tèmi nìkan lẹ́ẹ̀ẹ́tì láti máa fún yàn gift ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kéèyàn sọ̀rọ̀ síta power tap ẹ̀ ní bá a power tap tẹ́ bá dán lórí platform mi bọ́yìn gba lion náà ń gba tiger nígbà tá à dẹ̀ ń ṣe bẹ́gibẹ́gi ṣebí nǹkan tá a bá tẹ́ bá fi support èèyàn bí náà ló jẹ́ téèyàn ẹ jọ̀ọ́ tó lọ́rùn ẹ já wà supportive. ayé kankan irú ẹ̀ ló máa fẹ́ wá rí kò sí kí á kò ní kú kò ní kú ẹ gbàgbé wọn yóò gbọ́dọ̀ kú wọn yóò gbọ́dọ̀ kú o. ọmọ ọlọ́mọ ọmọ kọ́kọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ọkọ owó inú ẹ̀ kò sí nǹkan kan. ẹ̀wọ́n sí ayé ẹ̀ jẹ́ jẹjẹ ló wá sí ayé ẹ ọlọ́dẹ ló rọ wáyé tọ́wọ́ mò bá mọ̀ nípa wíwá yé ẹ kò ní wáyé ọ̀dẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan tó lè jì tó lè jì ọlọ́run láyé tọ́wọ́ nípa wáyé ìyá iṣẹ́ tí bàbá mi ṣe òun á ṣe tán lágbára. gbogbo ẹ̀ tẹ́ fún mi gift mò ń rí yín bẹ́ẹ̀ tí mi tí bá ní kí n máa dúpẹ́ màá fẹ́ máa interject ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ni mi ṣe fẹ́ máa dárúkọ yín bẹ́ẹ̀ mò ń dúpẹ́ mo appreciate ẹ̀ nǹkan tẹ́ bá fún mi mo appreciate ẹ̀ bẹ́ẹ̀ tí n bá dárúkọ yín tí mi bá pè yín mi ò fẹ́ máa interject nǹkan tẹ́ ń gbọ́ ló máa ń ṣe jẹ́ kí n máa dákẹ́ mo mọ̀ lóore. wòlíì ńlá kan ni Mohbad Ọlọ́run kò lè gbàdúrà bó ṣe wà yẹn kò lè gbàwẹ̀ kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè kírun kò sí ìwà tó fẹ́ ṣe. ìyẹn mọ́ mi. kí ló bá ṣe. oúnjẹ ayé ògùn náà lọ́ọ́ máa ṣe. wọ́n lè jayé kiri lẹ́kì. tó ya Mohbad mọ̀ pé Wùnmí ń ṣe oògùn wọ́n ní oògùn náà ló máa máa ṣe kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè lọ mọ́ṣáláṣí kò lè lọ ibì kan bẹ̀t oògùn náà ní Wùnmí ń ṣe o kò tiẹ̀ tó tí jù fún ètò lónìí fún kówó wedding Davido yìí kò wọ́n kò ń ṣe irú ẹ̀ pẹ̀lú ọkọ òun. orí ò lè ṣe láyé. owó wedding ọmọ ìyá bọ̀. ẹ̀jẹ̀ máa bá mi ẹ̀ẹ́dá máa dúpẹ́ pé ọmọ mi ò ṣe fún <laughs> èyí tá à ń sọ yìí kọ́ làbá máa sọ. ẹ báwo ni ṣe máa lè sọ̀rọ̀ yìí hmm. ṣé tó ti lọ tó ti lọ ṣé tó ti lọ fi sínú pé gbogbo ogún gbogbo ogún tí òun bá ní gbogbo ẹ gbogbo tó bá yẹ lè àmọ ẹ promise wọn mọ gbogbo ogun yẹn lè àmọ lóyún. ẹgbẹ́ tí o ṣe ìyàwó tó fi lórúkà kúrò mú ibi tó ti fi. ó ti ẹ̀fọ́ ní nígbà tó sọ pé ọmọ ọdún kan wọ́n wíìlì property for ọmọ ọdún kan ọmọ ọdún kan ọmọ ọdún kan. promise wọn mọ sọ̀rọ̀ yìí. Hmm. ṣé tó ti lọ tó ti lọ ṣé tó ti lọ fi sínú pé gbogbo ogún gbogbo ogún tí òun bá ní gbogbo ẹ gbogbo tó bá yẹ ìyá mi promise ni ọmọ gbogbo ogún yẹn ìyá mi lóyún. ṣé o ṣe ìyàwó tó fi lórúkọ àkúrò ọmọ mi tó ti fi. ó ti ẹ̀fọ́ nígbà tó sọ pé ọmọ ọdún kan wọ́n wíìlì property fọmọ ọdún kan ṣé ti gbọ́ pé ìyá Mohbad mọ nǹkan tó ń ṣe olórí burúkú ni ìyá Mohbad aláyé bàjẹ́ ni ẹ ìjì ayé fi ẹ́ lẹ́kàlàkà ìjì ayé fi mí làkàlàkà o ìjì ayé fi mí làkàlàkà o ìjì ayé yẹn ó máa fi ẹ́ làkàlàkà pa ni ìwọ oníjì ayé ìjì ayé tó ń fi ẹ́ làkàlàkà ìjì ayé fi mí olódùkú nìyá Mohbad yìí o ìtara ló fi ba kéèsì ọmọ ara ẹ̀ jẹ́ o. ọmọ ọdún kan ah, mi ò gbọ́ rí o so ó ti ẹ mọ ẹ mọ the right ẹ kàn ṣe ni ṣètìrì so ẹ mọ the right kó yẹ kẹ ẹ lọ léwùn mi síta kẹ ẹ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ ẹ tó bẹ́ẹ̀ ẹ tó díẹ̀ wùmí wá ti mú yín síkó ẹ wá bẹ̀rù wùmí wùmí kékeré yẹn lẹ bẹ̀rù tó yìí so wùmí lẹ bẹ̀rù báyìí ṣé kò sí. méètì mi kan tá a jọ lọ sùn èkó láti wá o kó tó padà di méètì mi ní fíléèjì wa o ìgbà tí dáàdi wọn kú lẹ́kọ̀ọ́ dáàdi wọn ló kọ́lé dáàdi wọn ní sọ́mẹ̀ dáàdi wọn ní sọ́mẹ̀ dáàdi wọn ní car wash wọ́n dẹ̀ gba gbogbo léyẹ lọ́wọ́ wọn ṣe ní kóòtù bíbá yìí ni o ní kóòtù ní káńsù náà ló jẹ́ ìpele padà wọ́n dẹ̀ gba gbogbo ogún yẹn lọ́wọ́ mọ́mí àwọn bọ́sẹ̀ àti káwọ̀ṣe o àti sọ́mìlì o àti two story building tí bàbá wọn kọ́ o wọ́n dẹ̀ ní wọn dànù lọ́sọ̀kan orúkọ yúnífọ́ọ̀mù ni àwọn ọmọ yẹn lọ skul wọ́n dé ni wọ́n bá mọ́mi wọn níta géètì tí mọ́mi wọn ké yúnífọ́ọ̀mù tọ́wọ́ lọ skul yẹn àti skul bàbí wọn lọ́gbẹ́dẹ́ fíléèjì wa àwọn mọ́mi wa lọ́sẹ̀ káàkiri tó ń lọ raṣọ fún wọn tó fún wọn nílé tó kó tó di pé wọ́n máa yẹn gbé wọ́n máa yẹn rabarabọ̀ ẹ̀kú lọ́dún mẹ́fà nígbà dé fíléèjì tó náà fi kú ẹni tó ti ń tọ ọbọ náà àwọn jẹun tẹ́lẹ̀ ó wá dẹni tó lọ gbàgbà po omi tó lọ bá wọn bíríkìlà kó tó tọ́jú ọmọ náà rábọrábọ ẹ ló pa. ṣe ẹ kó ṣe ẹ kó rí bẹ́ẹ̀ ràbọ̀ràbọ̀ ẹ̀wọ̀n ọmọọgbà tó wà tọkọ ìjọ jìyà tọjọ kọ́lé o kò sí ìṣe olópọ̀fọ́ o dráìvà lọkọ ìṣe ọkọ wa mọ́tò o tó bá lọ sí tó bá lọ di ṣe dráìvì ṣùkẹ́ṣùkẹ́ á padà sí sọ́mìlẹ̀ sọ́mìlẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ káwọ̀ máa yẹn lówó lọ́kùn ṣe pé yà ń jẹun ó lásídẹ́ǹtì ni o ṣéyàwó ló pa wọ́n ní torí pé gbàtọ̀ pọ̀ ẹ̀ wà láàyè kò jẹ́ kó tọ́jú fámìlì wọ́n dẹ̀ pa jù wọ́n dẹ̀ lè dànù nílé wọ́n ní kó jẹ́ kó tọ́jú fámìlì lásìkò wọn ń gbà yẹn ọmọ yẹn padà fi ya wèrè ọmọbìnrin bá ọmọ kékeré ọmọ yẹn wà bí náà ọ̀rọ̀ tí mo sọ mo fi ọlọ́run bá tó ní ayé àtọ̀run mo fi búra fún yín fọ́ọ̀gbọ̀n wọn Sunday second born third born wọn bọ́sẹ̀ bọ́sẹ̀ yẹn lèmi àti ẹ̀jọ́ jẹ́ mate last born wọn náà mi ìrántí orúkọ ọmọ yẹn wọ́n dẹ̀ ọmọ yẹn padà ya wèrè ọmọ bíi eight or nine years wèrè gidi ni kì í ṣe pé wèrè díẹ̀ díẹ̀ o wèrè gidi ọmọ eight nine years mi ò rí rẹ́rìn láyé mi ṣèbí family náà ni. àwọn náà lọ ṣe. so mi kò ó rí ilé ayọ̀ kò mọ̀ ibi tó bọ́ sí ẹ wò mí lè dá ilé ibi pé ẹ̀yin lè ṣe mistake ọjọ́ yẹn tẹ̀ tí kọ́kọ́ délé kí ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ gbogbo aṣọ rẹ̀ yapọ̀ ọmọ tí mo sílẹ̀ fún ẹ níjẹta láàyè kí ló fi ṣe oyin káàdì ìṣẹ̀lẹ̀ yìí kọ́kọ́ fojú ẹ̀ gbolẹ̀ ni bóyá gbogbo fìrangafìranga tó ń yan kiri títì tó ń ṣe fídíò kiri yẹn bóyá kò bá má ṣe tẹ̀ tí kọ́kọ́ fojú. ojú ẹ̀ gbolẹ̀ tẹ́mi gan bá fi pẹ̀lú ọmọ mi lọ tóun bá ti fojú ẹ̀ gbolẹ̀ tóun bá ti kú pẹ̀lú ọmọ òun ń kọ́ ẹ bẹ̀rù Wùnmí gan-an ṣe rí i pé àwọn pín wọ́n bẹ̀rù Wùnmí ni tóun bá ti fojú ẹ̀ gbolẹ̀ tóun bá ti kú pẹ̀lú ọmọ òun ń kọ́. bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ sọ yìí wọ́n ti pa tí mo dẹ̀ ládùúrà nílẹ̀ tí mo dẹ̀ sì ní bùkún lẹ̀ tí mo sì náà ọmọ ọmọ bẹ̀. mo rò bí tí èmi gan-an nìjẹ́ lórí ọ̀rọ̀ wọn tí mi ṣe wà láyé yìí bí mo ṣe wà láàyè bí n kájúra ṣe wà láyé tí wọn sì bá mi padà rù káàdì sọ pé ó ló fẹ́ jogún káà sọ pé wọn ń disọ ṣé kò ní wáá dúrà wọn ń disọ pò wọn wọn á gbẹ́dẹ̀ gbọ́ ẹ. kí ni màá fi ọgbọ́n ṣe ayé mi àwọn kan tí màá ní ìṣúná pọ̀ gan. ó lọ́mọ yá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì bá fi ọgbọ́n lu ayé mi ṣáàdúrà gan tèmi gan mo bá dúrà gbọ́dọ̀ ẹ̀gbọ́n mo ṣe ń gbọ́dọ̀ ẹ̀gbọ́n ọmọ mi gan olè mi láwọn ọmọ mi bí ṣe wà yàdúrà olè mi láyé láyé bí mo ṣe bá rìnrìn àjò ẹ̀ bí mo ṣe bá fọ bọ́ọ̀lù ìjọba fọ bọ́ọ̀lù. ọ̀gbẹ́ ẹ̀ máa ń dínkù yìí ẹ̀rọ fẹ́ẹ́ wọ́n yẹ má bílẹ̀ mi wò mí fẹ́ẹ́. Jẹ́sí ló wọ́n ní kẹ́ máa blé. Jẹ́sí ló la pé kò gbọdọ̀ ṣàánú mi kò gbọdọ̀ ṣàánú mi kò gbọdọ̀ ṣàánú àti ìgbà. Bọ́lá Láti ẹ má bẹ̀rù kí ló dé tó jẹ́ àdúrà ni wọ́n bá fi ọgbọ́n rin ìrìn àjò ayé ẹ̀. Ẹ eh, wọn fẹ́ Mohbad ò ń ṣọmọ <coughs> Kàrímọ́ láàrin mi àtẹ ó dà pé ìyá Mohbad ó ń bínú sí Mohbad kò láìkí Mohbad kò nífẹ̀ẹ́ Mohbad. Like ó ń bínú sí Mohbad. ẹ tí ì gẹ̀tì ẹ ọ̀bọ̀dà láti ọ̀rọ̀ tó statement yẹn lẹ́yìn ikú Mohbad ni o pé mo bá fọgbọ́n rìn ìrìnàjò ayé ẹ̀ statement yẹn lẹ́yìn ikú Mohbad irú ìrìnàjò wo ló bá àdúrà fọgbọ́n rìn lẹ́yìn ikú ẹ̀gbọ́n. bọ́dà láti ẹ jẹ́ kí n explain ní ìrìnàjò yẹn tí wọ́n ń try láti sọ ni pé ṣe mọ̀ pé mo àdúrà wà ń bẹ̀ nígbà tí Mohbad kú àdúrà mọ everything ìrìn àjò yẹn ni pé ìyá Mohbad bo àṣírí yẹn so that àdúrà ò ní lọ sẹ́wọ̀n ó ní ìrìn àjò tí ìyá Mohbad bá àdúrà rìn nínú ìrìn àjò ayé ẹ tí ìyá Mohbad ń tíra láti sọ bẹ́ẹ̀ ìrìn àjò yẹn ló dẹ̀ ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ìrìn àjò yẹn ló ń rìn báyìí tí òfin jẹ́ kọ́mọ yẹn lọ sẹ́wọ̀n nǹkan tó sọ nìyẹn and even àdúrà kó lè má sọ síta. yes ẹ̀rọ ti pé níjọ corona inquest first corona inquest tó yẹ kádùúrà sọ̀rọ̀ ìyá Mohbad ń bẹ àdúrà nínú court. yes. according to. ó ń kúnlẹ̀ fún. tọ́lọ́ ń kúnlẹ̀ fún àdúrà nínú court corona inquest. yes kúnlẹ̀ thank you. kí ọkọ tèmi pè mí pé kò yẹ kí kọ́mìtì ṣàárẹ̀. ìyá Mohbad gẹ́gẹ́ bí ẹni kọ́là mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ìyá Mohbad sì lọ́ọ̀fù bàbá Mohbad ó fẹ́ padà sọ́dọ̀ ìyá bàbá Mohbad ojú màlẹ̀ ìyá Mohbad ò kó lọ́tí ó fẹ́ sún ààbò ọkọ ẹgbọ́ ibi tó ti ń sọ̀rọ̀ bàbá Mohbad tó sì ń pe bàbá Mohbad lọ́kọ ẹ̀ ó wà nílé ọkọ kan ó ti sá kúrò nílé ọkọ tó wà ó tún fẹ́ sá padà nílé ọkọ àárọ̀ láì kì í ṣe Ìbàdàn ó ṣó yẹ kó sì máa pe bàbá Mohbad lọ́kọ òun ṣé ó yẹ kó sì máa pe bàbá Mohbad lọ́kọ ẹ̀ ẹ dá mi lóhùn ṣó yẹ kó sì máa pe bàbá Mohbad lọ́kọ ẹ̀ ẹni tó wà nílé ọkọ nílé babaláwo tó ti sign out ó ì sign out níbẹ̀ yẹn ikú ọmọ ẹ ló gbé ẹ kú òun bẹ́ẹ̀ ó ti lé lọ́dún kan tó ti kú òun lé ọkọ báyìí owó tó wá fẹ́ sá padà sọ́kọ àárọ̀ láì kì í ṣe àwọn Ìbàdàn àwọn Ìbàdàn ló máa ń rìnrìn bẹ́ẹ̀ lo máa ní ìyá jíde ìsìnkú ẹ má bínú. ẹ má bu àwọn àbàdàn wà viva yìí o. ẹ má bínú ẹ̀yin ẹ má bínú mọ́ ẹ̀yin mo kàn mọ̀ pé ilẹ̀ máa ń sọ àbọ̀kọ bẹ́ẹ̀ lè lè padà sọ́dọ̀ ọkọ àárọ̀ kẹ́ padà sọ́dọ̀ ọkọ alẹ́ ọkọ ọ̀rọ̀ lẹ́ ó máa gbọ́ ìyá jíde ìsìn lọ́dọ̀ mo ti padà sọ́dọ̀ ọkọ mi àárọ̀ o. Ah. ní ayé promise promise òsì kù kí a bá sí mo bí ọmọ mẹ́ta fún ó sọ pé kò yẹ kí promise ṣàánú àbúrò ẹ̀ kò yẹ kó ṣàánú ẹ̀sán kò yẹ kó ṣàánú àbúrò ọmọ ẹ ló wà láàrin. ta kó wá ṣàánú. bàbá ẹ kó ṣàánú kó yẹ kó ṣàánú òun wíwẹ̀ kí ti tẹ̀lé sí wà láyé kí sọ yí pé. nǹkan táwọn àwọn justice for àwọn fáǹsì bàbá nǹkan tó ń ṣe fẹ́ kí bàbá lọ bá ìyá Mohbad nítorí wọ́n mọ̀ wípé ojú ìyá Mohbad ṣì wà lọ́tí ojú màálé òkú ọ̀rọ̀tí ó sì fẹ́ lá píopío bàbá ìyẹn náà fi trust sí bàbá kí bàbá má lọ gbàgbé píopío àbí kí bàbá má lọ gbàgbé láti la piopio. ìjọba bá fẹ́ fún mi lówó jẹ òun kò kọ́kọ́ fún tí wọ́n lọ́wọ́ òun. mo rò bí àná nǹkan tí wọ́n fẹ́ lórí ẹ̀rọ mọ́rùn mi àti jòjì ọkọ̀ tí jòjì àti mọ́rùn mi fojú mi rí jòjì bá ìwé yẹn tọ́tọ́ kékeré lọ dárí jù wọ́n kékeré ti sílẹ̀ yẹn tí mo fẹ́ sílẹ̀ mo fẹ́ fàyè ọlọ́run lọ́wọ́ wọ́n kò ṣètò wọ́n kò ṣètò ọkọ̀ tí jòjì ṣe fún mi. Ọlọ́run fẹ́ kẹ yáfẹ wọn fún ẹjọ́ torí àwa náà ń gbàdúrà gbàdúrà wa. sọ ma sọ fún pọ́ọ̀lù pé ó nà mí tí mo bá sọ̀rọ̀ kí ó nà mí. jòsì aṣọ fún wọn mi ẹ wá rò bí amọ̀ ògùn ọ̀rí pé bí amọ̀ ọmọ nǹkan tí mo ṣe àgbógun mu mi ogun mọ́ mi èmi mọ̀ nǹkan tí mo ṣe ibi tó yẹ kí n kọ́kọ́ wà ni mo wà ní iṣẹ́ ìdòtí ẹni kọ́kọ́ sálọ tó bá sálọ sẹ́yìn ìdòtí lọ ètò máa ṣojú mi sábà tó bá sá lọ sẹ́yìn jòsí gan so jòsí máa fojú ẹ̀ tàfàlà ó yá ó ti tán ọ yẹn ti tán ọ ẹ sọ̀rọ̀ léyìn o kí lẹ rí mú bẹ́ẹ̀ o. ẹ ló bọ̀dọ̀là àti gbogbo ilé mo kí yín o ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà o lágbára ọlọ́run a máa rí justice for Mohbad yìí gbà lágbára ọlọ́run ṣe rí ìyá Mohbad èmi nígbàgbọ́ kan yìí pé eré tó ń sá lórí àdúrà tó ń sá lórí ìdàrúṣà tó ń sá lórí ìbùkún yìí pé kọ́mọ lè bá ara wọn pa ìyá Mohbad tí ìyá Mohbad ò bá kú èmi sì ń tẹnumọ́ o wàhálà ìlẹ̀zì tí Wùmí bá pa ìyá Mohbad àwọn àdúrà dàróṣà máa jáde wọ́n máa sọ nǹkan tó ju wọn rí because ìyá Mohbad ẹ̀wọ̀n kì í ṣe abiyamọ gidi eré tó yẹ kẹ́ ẹ sá nígbà tí Wùmí gbé cocaine sínú báàgì ọmọ yín gbà tó ń travel tí ẹ ẹ sá tó wá dípé gbàtàn wá pa ọmọ yẹn tán lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé yẹ kẹ́ ẹ ràgàbọ̀ àdúrà àti dàróṣà àti ìbùkún ẹ wá ní pé ẹ fẹ́ jóúnjẹ ọmọ àdúrà ẹ lè róúnjẹ ọmọ yẹn jẹ níjọ́ tẹ ìyá Mohbad bá kú ọjọ́ yẹn gangan ìdájọ́ òdodo máa jáde wá because ìyàbọ ok. ẹ ò dàn ẹ ló. ẹ lẹ káàárọ̀ mo fẹ́ dá sí program ni. ok. ẹ à ń gbọ́ yín. ẹ à ń gbọ́ yín ok ṣé ní aspect tí ìyá Mohbad sọ wípé bóun ṣe bá àdúrà ìrìn àjò ayé ẹ̀ èmi fi pé the percentage níbi modernization nìyẹn hmm. tó fi nípa ọmọ yẹn nígbàgbé èmi for life ìgbàgbọ́ trade ìgbàgbọ́ trade ó trade ikú Mohbad fún percentage tí àdúrà máa fi jẹun títí ọjọ́ ayé ẹ̀. o possible you are very correct she's very selfish woman very very selfish that's me àdúrà lọmọ tiẹ̀ mm-hmm. Mohbad ni ọmọ bàbá ìtumọ̀ kan tó ṣe nìyẹn. you are very correct. èèyàn kéèyàn lóbìnrin yẹn èèyàn burúkú lóbìnrin yẹn. it could be all right. all right sir ẹ any nice day sir. ẹ yes sir kò sí bó ṣe fẹ́ rí náà iṣẹ́ iṣẹ́ àdúrà kò ní ṣojú ìyá Mohbad because ìyá Mohbad ti di ẹni ègún ẹni èpè ó níyà ó yẹ kán fìyà Mohbad ṣe eré kí wọ́n máa ju nǹkan ẹ̀gbin sí lára ni tówó dojú ti gbogbo àwọn obìnrin pátá kò sí nǹkan tó tẹ̀lé promise yẹ kò sí nǹkan tó tẹ̀lé sọ́kọ́ àwọn fẹ́ ṣe fàdúrà tó yẹ kó wá jẹ́ yí pé kó má lè sọ nǹkan tó pa ọmọ ẹ jáde ọmọ tó ti mọ̀ kó ti kú látọ̀jọ́ Monday bàbá tó yẹ kó tún support tó jẹ́ pé ẹjọ́ bí ọmọ yẹn ni ó support bàbá yẹn ó fẹ́ yẹn lọ́ládé nìkan ló ń pariwo kiri kí ló fẹ́ lẹ́yìn bàbá yẹn ṣé kò ti lọ lọ́kọ ni at least ó ti lọ lọ́kọ níbòmí fi bàbá yẹn sílẹ̀ ẹjọ́ wá nǹkan tó pa ọmọ yín ni nǹkan sábà dólé lórí nìyẹn kí ló dé tó fẹ́ fún bàbá yẹn ní wọ́jẹ ìyá Mohbad wàhálà iṣẹ́ àdúrà yẹn kò ní ṣẹ́jú yín gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sáré lórí Mohbad lórí àdúrà yẹn ó máa já sásán fún yín ni àdúrà yẹn náà fúnra rẹ̀ kò ní ẹni rí ògo yẹn lò torí ò lè fòkú ẹ̀gbọ́n ẹ̀ kó fi ní ògo ẹ̀gbọ́n tó jalè lórí tó tó sọkọ tó pa ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ pé inú ilé yẹn ló wà tí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fi pa ẹ̀gbọ́n ẹ̀ tó wá promise ẹ̀ nìkan tó tó yẹ kó wá sọ̀rọ̀ fún bàbá ẹ̀ ó wá lọ ń sọ̀rọ̀ fún ó wá lọ ń sọ̀rọ̀ fún yẹ ìyẹn tún wá ń bẹ̀ pé kó má sọ àṣírí tó pa ẹ̀gbọ́n ẹ̀ jáde àdúrà ò ní rú ògo yẹn lò mi ò mọ̀ bí ògo yẹn ṣe fẹ́ pọ̀ tó mi ì má dúró tó fẹ́ fún ẹ ò ní rí ìlò owó àtìyẹ ìyá Mohbad ti di ẹni ègbé ó ti dẹni ẹ̀kọ́ ó ti di abiyamọ burúkú tó yẹ kán fi ṣe èrè kí wọ́n máa da nǹkan ẹ̀gbin sí lára ẹ wo àwọn ìyá tó ń pariwo láti bí odidi ọdún kan àwọn ìyá níyà ti náwó wọ́n ti ná ọra lórí ikú tó pa ọmọ ẹ ìsọkúsọ ló ń sọ káàkiri ó wá ní pé Wùmí ó lè dalẹ̀ lọ́la ètò tí ń sọ yìí náà kọ́ ètò tí ń sọ yìí náà kọ́ ìyá Mohbad ò ní jèrè tiwọn tiwọn ó dìgbà tó bá tó kú níjọ́ tó bá kú gbogbo àwọn ẹbí ẹ tí wọn fẹ́ sọ̀rọ̀ yẹn tí wọ́n ní ká má sọ̀rọ̀ yẹn wọ́n padà jáde síta ó máa padà sọ nǹkan tó pa Mohbad sínú ilé ara rẹ̀ tó fowó ara ẹ̀ rà lágbára Ọlọ́run torí pé kí ni ẹ ṣàbíamọ gidi tó bá jáde síta ya Mohbad wàá jáde lẹ́kú lọ́wọ́ tó bá jáde síta wàá jáde lárùn lọ́wọ́ ò ní wọlé tẹ́ pé wọn ò ní ríbi tí wọ́n jòkú ẹ̀ dànù sájá ló máa jòkú ìyá Mohbad ìwọ olórí burúkú abiamọ òfò yìí kí ló dé gbogbo ayé ń pariwo gbogbo ayé ń sunkún àwọn tọ́lọ́pàá ń kó wọn ń kó wọn àwọn tí wọ́n fi kílékiri ń sáré kiri lórí ikú tó pa ọmọ ẹ ṣáwọn ló pa ọmọ ẹ ni ṣáwọn ló pa ọmọ ẹ kí ló dé o wá ń da gbogbo gbèsè ayé wá ń dà láàmú lórí ta ni lórí àdúrà àdúrà ò ní ṣoríire ò ní lálùyọ láyé yìí kí yẹn máa lọ ọ̀dọ̀ onífá kó máa lọ́dọ̀ babaláwo kó máa lọlé pásítọ̀ kó máa ṣẹṣọ òru àdúrà yẹn ò ní gbà lórí àdúrà ìbùkún láwùlẹ̀ sọ̀wọ́ ti tiẹ̀ kó dákẹ́ ṣé orí gbogbo nǹkan tí yẹn ṣe yẹn àwọn ẹbí ipò orí nǹkan ṣéyàwó leléyìí ìwọ tó yẹ pé wọ́n pa ẹ̀gbọ́n ẹ sínú ilé tó yẹ kí yẹ jáde kó sọ̀rọ̀ ìyá ò sọ̀rọ̀. ẹ ti bá a ṣe kọ́ ọmọkọ́ ọmọ ẹ bá àwọn èèyàn bì báyìí àwọn tó wà bí. ok ẹ má bẹ̀rẹ̀ kí n pọ̀ náà ẹ má bínú sà. all right I, I, I'm Majesty láti sàlẹ̀. ẹ sọ̀rọ̀. bọ́dá